Àtàbàtúbú àrògbà ọ̀rọ̀ má gbẹ̀jẹ̀. ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá lórí ayé rẹ lórí ilé rẹ lórí iṣẹ́ rẹ kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá kọ́ọ̀lì mọ̀ ọ̀gá ọba tó sọ àwọn ọ̀daràn má gbẹ̀jẹ́ èrò làjú àfọ́jú ojú ogun dìde èrò bọ́ọ̀lì mọ̀ọ́ká olórí ogun ọ̀run àyàdé wúrà ọba ògbóni Jesus na you be o ọ̀gá pátápátá na you o ọ̀gá pátápátá. àgbà o olùkọ́ àgbà o ọ̀gá tó ju ọ̀gá ayé lọ bàbá tó ju gbogbo bàbá lọ ọba tó fọba jẹni ee Jesus na you be o. ọ̀gá pátápátá na you be o. ọ̀gá pátápátá. ee Jesus na you be.

are worthy, you are worthy, you are worthy, you are worthy, you are worthy. Yes, hey, you are worthy, you are worthy, Lord, you are worthy, Lord, you are worthy, Lord. Mighty God, you are worthy, Lord. Ẹ jọ̀wọ́ yẹn sí, you are worthy, Lord. Lord El Shaddai. Mo fẹ́ ká di ojú wa níbi tí a wà. Wherever you are tonight, I want you to close your eyes. Èmi ò mọ nǹkan tí ẹ̀yin gbé wá bí, àmọ́ mo mọ tèmi. Ọlọ́run sì ti wà níbí ká tó dé láti fún wa ní ọ̀nà àbáyọ sí ohun gbogbo tí a bá ń là kọjá. Mo wá wá pẹ̀lú ṣòro mi mo wá wá pẹ̀lú ṣòro mi má má jẹun padà sílé pẹ̀lú ṣòro mi ẹ̀yin kọ́ mo wá wá pẹ̀lú ṣòro mi ọlọ́run adé níran mo ti wá wá mo wá. ìṣòro mi máa máa jẹun padà sílé pẹ̀lú ìṣòro mi. ọlọ́run ọ̀nà àbáyọ kò sóhun tó lè ṣe kò sóhun tí ò lè yanjú mo wá wá bàbá pẹ̀lú ìṣòro mi èmi wá wá olúwa pẹ̀lú ìṣòro mi má má jẹun padà sílé pẹ̀lú ṣòro mi ẹ pariwo mo láwa pẹ̀lú ṣòro mi ọlọ́run adéníro mo láwa pẹ̀lú ṣòro mi má má jẹun padà sílé pẹ̀lú ṣòro mi. Amen. Amen. Please let me sit here as we are jamming hands together for Jesus. Ẹ jẹ́ kí a bí a ń pàtó wa fún Jésù. Amen. Amen. Amen. Amen. You are welcome to tonight's program. Akínbíyọ̀ káàbọ̀ sí ìpàdé ti àṣálẹ̀ yìí. This is the second solution hour in the month of April. Èyí ni wákàtí ọ̀nà àbáyọ kejì nínú oṣù kẹrin. In this year twenty two. Nínú ọdún twenty twenty two. God is here already. Ọlọ́run ti wà níbí and is waiting for us. ó sì ń dóde wá. and I believe that we have come to move within. him. mo gbàgbọ́ wípé a ti wá. bá a pàdé. bá a pàdé. and that God. ọlọ́run yẹn. will never disappoint. kò ní já wa kulẹ̀. will never disappoint. kò ní já wa kulẹ̀. and he is not going to disappoint us again. kò sì ní já wa kulẹ̀ bákan náà. amen. àmín. anywhere you are. dóbi kíbi tí ẹ bá wà. watching or listening to us. bóyá ẹ ń wò wá tàbí tẹ̀ ń tẹ́tí sí wa. God is out again this evening. Ọlọ́run ti tán ní ìrọ̀lẹ́ yìí lẹ́ẹ̀kan sí. To give solution to every problem. Láti fi ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro. Just be focused. Ẹ kàn ní àfojúsùn. And have faith. Kẹ́sì ní ìgbàgbọ́. And you are going to experience God. Ẹ ó sì ní ìrírí Ọlọ́run. In a powerful way tonight. Ní ọ̀nà agbára ní alẹ́ yìí. Without wasting our time this evening. Láì fi àkókò wa ṣòfò ní ìrọ̀lẹ́ yìí. God has prepared his servant again. Ọlọ́run ti pèsè ìránṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Our father in the Lord. Bàbá wa nínú Olúwa. The general overseer of this ministry. Alákòóso àgbà iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Evangelist Prophet Ṣẹ́gun Adéníran. Ajínrere wòlíì Ṣẹ́gun Adéníran. As I do say. Bí mo ti máa ń sọ. See God. Ẹ rí Ọlọ́run. In his life. Nínú ayé wọn. Doing his work. Tó ń ṣiṣẹ́ rẹ̀. Amen. We want to sing. We want to sing. A fẹ́ kọrin. To welcome the ministry of God's word. Láti kí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀. Aṣẹ́gun àti àjògùn. Thank you. ìṣẹ́gun àti àjọ̀gbọ́n ní àjẹ́. Nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun. Olúwa jẹ́ tiwa kí yóò ṣubú. Kò sóhun tó lè borí àpárá rẹ̀. Àṣẹ́gun. Àṣẹ́gun ni wá. Nípa ẹ̀jẹ̀ Jésù. jésù aṣẹ́gun lọ àwọn jù aṣẹ́gun lọ aṣẹ́gun àti àjọ̀dún ní ẹ̀jẹ̀ pípa ẹ̀jẹ̀ Kristi àníṣẹ́gun olùwàjẹ́ tiwa kì í oṣù. ìjọba àwàjú àṣẹ kúnlẹ̀ àwàjú àṣẹ kúnlẹ̀. Amen. Amen. Okay, you have stopped singing. No problem. Amen. Amen. I didn't expect you to stop singing. Mi ò retí kẹ́ dákẹ́ orin yẹn. Amen. Amen. There is power in the blood of Jesus. Agbára wà nínú ẹ̀jẹ̀ Jésù. And through the blood of Jesus. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù sì ni. We have our victory. Ni a ti ní ìṣẹ́gun. Tonight again. Ní àṣálẹ̀ lẹ́ẹ̀kan sí. We are praying about the powers in the blood of Jesus. À ń gbàdúrà lórí agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù. So the song is is timely. Orin yẹn ó bá a mu. àdàràǹbẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ọbẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ọbẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ọbẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. I want you to be alive this evening. Within the short time we have here. Láàárín àkókò kúkúrú ta ni. Please be focused. Ẹ jọ ẹ ní àfojúsùn. Because my father is about to do something in your life. Nítorí pé bàbá mi ṣetán láti ṣe nǹkan kan nínú ayé rẹ. There is power. Ah. in the blood of Jesus there is power in the blood of love. There is power in the blood of Jesus. There is power in the blood of love. There is power. There is power. blood of Jesus. There is power in the blood of God. There is power in the blood of Jesus. There is power in the blood of God. Àkókò ẹnìkan dẹ̀ ti tó báyìí. It is somebody's time. agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ. múra dáadáa ní koríta tàwa yìí. I want you to get set at this very junction with her. Ọlọ́run fẹ́ ṣe ohun ńlá. God is about to do a great thing. ìsún kan wà. tó kún fẹ́ jẹ́.

The Lord is about to do great things here tonight. agbára ń bẹ Jesus. ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára There is power. blood of Jesus. There is power in the blood of Christ. There is power in the blood of Jesus. There is power in the blood of God. There is power. There is power in the blood of Jesus. There is power in the blood of love. There is power in the blood of Jesus. There is power in the blood of love. I unleash the blood of Jesus upon every of your problem tonight. sórí gbogbo ìṣòro yín ní àṣálẹ́. in the mighty name of Jesus. ní orúkọ Jésù Kristi. I decree from this holy altar. èmi pàṣẹ láti pẹpẹ mímọ́ yìí. every stubborn problems. gbogbo àwọn ìṣòro alágídí. I plead the blood of Jesus upon them in the name of Jesus. Ó gbé ẹ̀jẹ̀ Jésù sórí wọn lórúkọ Jésù. Whatever that might be your problems. Ohunkóhun tí ìbá jẹ́ ìṣòro rẹ. Tonight. Ní àṣálẹ́ yìí. The blood of Jesus settle them. Ẹ̀jẹ̀ Jésù yanjú rẹ̀. I can hear your better amen. Amen. I said the blood of Jesus. Mo ní ẹ̀jẹ̀ Jésù settle your case tonight in Jesus name. ó yanjú ọ̀rọ̀ rẹ ní àṣálẹ́ ìlórúkọ jésù. settle your case tonight in Jesus name. ó yanjú ọ̀rọ̀ rẹ láṣálẹ́ ìlórúkọ jésù. settle your case tonight in Jesus name. ẹ̀jẹ̀ jésù yanjú ọ̀rọ̀ rẹ láṣálẹ́ ìlórúkọ jésù. that thing that say it cannot be done. ohun tí wọ́n ní kò ṣeé ṣe yẹn. by the power in the blood. nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀. it is settled. ó ti gba ìyanjú. it is done. ó ti ṣeé ṣe. in the name of Jesus. Ní orúkọ Jésù. Thank you Father. Thank you Lord Jesus. In Jesus mighty name we pray. Amen. Can you put your hand together for Jesus? Ẹ pa àtẹ́wọ́ yín fún Jésù. While you take your seat. Nígbà tẹ́ ń jókòó. We welcome you to now once again to this solution hour. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí tí wákàtí ọ̀nà àbáyọ. Àdúrà mi ni wípé. My prayer is. Ọ̀nà àbáyọ máa là fún ọ lálẹ́ yìí. There shall be solution for you tonight. Praise the Lord.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 ohun tá a béèrè fún lálẹ́ ni pé. what we ask for tonight is. kí ẹ̀jẹ̀ rẹ kó sàn gba inú gbọ̀ngàn yìí. let your blood flow through this auditorium. kí ẹ̀jẹ̀ rẹ kó sàn gba inú ayé wa. let your blood flow through our life. kí orúkọ rẹ kó dẹ̀ di àyìn lógo. and let your name be exalted. jésù olúwa jesus our lord amen. i beseech everyone. Mo rọ gbogbo ènìyàn. There must not be any noise from any angle. Kò gbúdọ̀ sí ariwo níbikíbi. Let's just give the honour to the Lord. Ẹ jẹ́ ká bọ́lá fún Ọlọ́run. So please let's be mindful of our of ourselves tonight. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ó má sí ariwo. Listen and listen carefully. ẹ gbọ́ kẹ̀dẹ̀ gbọ́ dáadáa. We are talking about the blood of Jesus. à sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù. The blood that is above every other blood. ẹ̀jẹ̀ èyí tó jókòó ju gbogbo ẹ̀jẹ̀ lọ. Let's turn our Bible to the book of Hebrew chapter twelve verse twenty-four. ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkẹrin. Hebrew chapter twelve verse twenty-four. Hébérù orí kejìlá ẹsẹ̀ kẹrìnlélógún. And to Jesus, the mediator of the new covenant, and to the blood of sprinkling that speaketh better things than that of Abel. Àti sọ́dọ̀ Jésù alárinà májàmú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbú wọn ni tí ń sọ̀rọ̀ ohun tó dára ju ti Ábélì lọ. Let's open to the book of Revelation. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí ìfihàn. The book of Revelation. Ìfihàn. Chapter twelve verse eleven. Orí kejìlá ẹsẹ̀ kọkànlá. And they overcame him by the blood of the Lamb and by the word of their testimony, and they loved not their lives unto the death. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀tá àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Where we firstly read talk about the blood of Jesus. Níbi tí a ti kọ́kọ́ kà, ó sọ̀rọ̀ nípa ìjẹ́ Jésù. And where we are talking, where we just read now. Ibi tí a tún kàn sìn. It's talked about the blood of Jesus. Ibẹ̀ yẹn náà sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù. The blood of the lamb. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Lálẹ́ yìí, à ń ṣiṣẹ́ lórí ẹ̀jẹ̀ agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Tonight we are walking in the on the power that is in the blood of Jesus. mo fẹ́ kó mọ̀ pé agbára kan ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù tó borí gbogbo agbára. I want you to know that there is a power in the blood of Jesus that is above all power. mi ò ṣẹ̀ṣẹ̀ nílò láti máa sọ ohun tí ẹ̀jẹ̀ Jésù jẹ́ fún ọmọ. I don't need to be telling you what the blood of Jesus means. mo kàn fẹ́ kó mọ̀ pé ẹ̀jẹ̀ Jésù yàtọ̀ sí gbogbo ẹ̀jẹ̀ mi. I only want you to know that the blood of Jesus is different to all other blood. ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ ewúrẹ́. It's different from the blood of animal. ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ ẹranko. different different from the blood of animals. ó wá yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀jẹ̀ ènìyàn míì. and it's different to all other blood of humans. àlẹ́mọ́ ni oore ọ̀fẹ́ àti sọ̀rọ̀ léyìí lórí lọ títí. we might not be opportune to speak on this for long. ohun tó fún kí ẹ̀jẹ̀ Jésù Kristi ó yàtọ̀ sí gbogbo ẹ̀jẹ̀ míì. What makes blood of Jesus to be different from all other bloods? Ó pọ̀ gan ṣùgbọ́n mo lè má lórí ọ̀fẹ́ àti sọ. Amen but I might not be opportune to say it. Ṣùgbọ́n jẹ́ rán létí nǹkan kan lálẹ́. But let me remind you something tonight. Ìbí Jésù àti ìwáyé rẹ̀ ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀dá mi. The birth of Jesus and his existence is different to all other human beings. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀jẹ̀ tó gbé ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ gbogbo ènìyàn. and the blood that he bear is different from all other blood. bíbélì pé a ti pa ẹ̀mí lóyún jésù. bible said that jesus was conceived through holy spirit. nígbà tí a ti pa ẹ̀mí mímọ́ lóyún ẹ̀. when he was conceived through holy spirit. ó dá mi lójú pé ẹ̀jẹ̀ tó máa bẹ lára jésù máa yàtọ̀ sí ẹ̀jẹ̀ gbogbo ènìyàn. i'm very sure that the blood that will be in jesus will be different to all other blood. tí ọkùnrin àti obìnrin bá ní ìbápàdé tí wọ́n mú èso sọ ọmọ jáde ọkùnrin yẹn ní ọmọ yẹn máa gbé. if a man and woman have sexual intercourse and bear a child it is the blood of the father that the child will bear. ní nígbà tí ọmọ yẹn bá gbé ẹ̀jẹ̀ ọkùnrin. when the child bears the blood of his father. wọ́n ní kí wọ́n lọ ṣe DNA tí ò bá ti papọ̀ jẹ́ pé kì í ṣe òun ló ní ọmọ. they will do the test of DNA if the thing doesn't go in the same line that means that the child is not for that one. ẹni tí wọ́n ti ọwọ́ ẹ̀mí mímọ́ bí ń kọ́. but what of the one that is bare through holy spirit. irú ẹ̀jẹ̀ wo la rò pé yóò wà lára ẹ̀. what kind of blood would that person carry. èyí jẹ́ àdìtú fún ènìyàn. this is a mystery for man. nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìdàpọ̀ ènìyàn ló lára Kristi. because it is not the blood through the sexual intercourse that is in Jesus. má jẹ́ lọ síbẹ̀ yẹn lálẹ́ fún. don't let me go there tonight. ohun tí mo sọ fún pé agbára kan bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. what I'm telling you is that there is a power in his blood. Bíbélì wí nípa pé a aṣẹ́gun dragoni náà nípa ìjọ̀dọ̀ àgùntàn. and the bible said that we overcome the dragon by the blood of the lamb. dọ́ ohun tí mo sọ fún ọ lálẹ́ ni pé. this is what I am telling you tonight. agbára tí ń ṣẹ́gun tí ń borí ó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. the power that triumph and overcome is in the blood of Jesus. ó lè ka àìwònú ni nígbà tí Jésù fẹ́ kúrò láyé. when Jesus is about to leave this world. ó fún wa ní àṣírí kan tó nípọn. he gave us one powerful secret. ó mú àkàtà àkàrà àti wáìnì ó fún fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. he shared bread and wine to his disciples. ó wá ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó mu wáìnì náà ó ní èyí ni kí ni ẹ̀jẹ̀ mi. he now told the disciples to drink the wine that this is my blood. gbọ́ gbọ́ ènìyàn ló gbúdọ̀ ní ẹ̀jẹ̀ Kristi nínú ayé rẹ̀. Listen, everyone ought to have the blood of Jesus in their lives. Ẹ̀jẹ̀ Jésù la fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀. It is the blood of Jesus that serves as remission for sin. Ìkíní nìyẹn ó ní agbára lórí ẹ̀ṣẹ̀. That is the first thing, it has power over sin. Ẹ̀jẹ̀ Jésù ń ṣiṣẹ́ ààbò. Blood of Jesus is doing the work of protection. A rí nínú àpẹẹrẹ a ti ní ká lo ẹ̀jẹ̀ àgùntàn nínú ìwé Exodus. we see this one where they said they should use the blood of lamb in the book of Exodus. nínú ìwé Exodus orí kejìlá ẹsẹ̀ kẹtàlélógún. in the book of Exodus chapter twelve verse twenty-three. bẹ́ẹ̀ dànígbà ẹ̀jẹ̀ Jésù ní agbára ju eléyìí lọ. and the blood of Jesus is powerful than this. ẹ̀jẹ̀ Jésù ń ṣiṣẹ́ ìwòsàn. the blood of Jesus is healing. nínú ìwé Isaiah chapter fifty three bíbélì wípé ìnà àlàáfíà wà ń bẹ lára rẹ̀ àti nípa iná rẹ̀ lámú wa in the book of Isaiah chapter fifty three the bible said the testament of uh, healing is upon him and through his tribe we are healed. ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìtúsílẹ̀. the blood of Jesus delivers. ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìràpadà. the blood of Jesus retains. ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìdáǹdè. the blood of Jesus liberates. ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìwòsàn. the blood of Jesus heals. ó ṣiṣẹ́ àlùyọ. it This our breakthrough. Ní Bíbélì wí The bible says. Kété tí ẹ̀jẹ̀ Jésù ta kalẹ̀ ní Calvary. Immediately the blood of Jesus shed on Calvary. Aṣọ ìkélé tẹ́ḿpìlì ya méjì. The cloth of temple was rented into two. Ẹ̀yin tí à Bíbélì wí The bible reader says. Ẹ mọ̀ wí You know èèyàn ní orí ọ̀fẹ́ àti wọ ibi mímọ́ jùlọ nítorí aṣọ ìkélé náà. one doesn't have the grace to enter into the most holiest place because of the veil because of the veil. No. listen. ìjọ yẹn ní orí ọ̀fẹ́ wà fún gbogbo ènìyàn. it was there that there is grace for all. ẹ̀jẹ̀ jésù pín aṣọ ìkélé tábìlì sí méjì. the blood of Jesus rented the veil. àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ yẹn ni pé there is no more limitation there is a break. people have the grace ó túmọ̀ sí wípé kò sí gbèdéke mọ́ àwọn èèyàn ní àlùyọ. ẹ̀jẹ̀ jésù fà wá súnmọ́ ọlọ́run. the blood of Jesus draw us to God. ìwé ìfésù orí kejìlá ẹsẹ̀ kẹtàlá. Ephesians chapter orí kejìlá kẹtàlá. chapter twelve verse thirteen. nípa ẹ̀jẹ̀ Jésù la dá wa láre. through the blood of Jesus we are justified. ìwé Róòmù orí karùn ẹsẹ̀ kẹsàn-án. Romans chapter five verse nine nípa iná rẹ̀ la rí ìrà nípa ẹ̀jẹ̀ rẹ̀ la rí ìràpadà. and through his blood we are redeemed. ìwé ah, Róòmù náà ó jẹ́ kó yé mi bẹ́ẹ̀. that same book of romans made me to understand. E-, efesu orí kìíní ẹsẹ̀ ephesians chapter one verse seven. colossians chapter four one verse fourteen. colossians orí kẹrin ẹsẹ̀ kìíní sí kẹrìnlá. and many more like that. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbọ́ ohun tí ẹ̀jẹ̀ jésù ṣe fún wa pọ̀. lis there are a lot of things that the blood of jesus do for us. agbára ń bẹ nínú ẹ̀ láti ṣe ohun gbogbo. there is power in his blood to do all things. mi ò tí ì rí tí ẹ̀jẹ̀ jésù ní agbára láti ṣe. i haven't seen that that thing that the blood of Jesus is not capable to do. mo wá sọ̀rọ̀ di pé àwa ènìyàn gan àmọ́ ìṣe pàtàkì agbára tó ń bẹ̀rẹ̀ jẹjẹsì. I now discover that we people we did not know the significance in the power of the blood of Jesus. ó gbọ́ ó gbà ó gbà ó gbọ́ èmi ò mọ̀ lálẹ́. either you believe or you don't you know or you don't know I don't know tonight. mo bá kọ́ mọ̀ pé sàtánì àti àwọn ọmọ rẹ̀ wọ́n mọ ìṣe pàtàkì ẹ̀jẹ̀ Jésù ju àwọn tá à ń pera wọn lọ. but I want you to know that Satan and his agent they know the significance in the power of the blood of Jesus that we we call ourselves the believer. bẹ̀rù jù torí tó ṣẹ́gun rẹ̀ òun náà ni ẹ̀jẹ̀ Jésù. what Satan fear most because what overcome him that is the blood of Jesus. ẹ̀jẹ̀ yẹn tó ní agbára débi pé. the blood is so powerful to the extent. Sátánì ò lè dúró níbi tí ẹ̀jẹ̀ Jésù bá Satan cannot withstand it wherever the blood is. ṣùgbọ́n àwa yóò máa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀. but we we don't know the power in this blood. a máa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. we don't know the power in the blood of Jesus. kàlí ayé òun ni ẹnìkan bẹ lábẹ́ òmìnira is someone under my voice tonight. nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. by the power in the blood of Jesus. wàá rí ìṣẹ́gun tó o ti rí láti alẹ́. you must receive the victory that you haven't experienced before. nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. by the power in the blood of Jesus. a rí ìbùkún láti ọ̀dọ̀ lọ. we receive blessings from God. nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. by the powers in the blood of Jesus. láti rí ìsọdọmọ. that we have been we receive the sonship. nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. by the power and the blood of Jesus. láti rí oore ọ̀fẹ́ sí ìjọba Ọlọ́run. that will see the grace to the kingdom of God. tó agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. listen there is power in his blood. kò sí ogun kan tó lè dúró níwájú ẹ̀jẹ̀ Jésù. there is no battle that can withstand the blood of Jesus. kò sí àṣà tó lè dúró níwájú ẹ̀jẹ̀ Jésù. there is no kind of sickness that can withstand the blood of Jesus. èmi lè sọ dáadáa nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. I can say categorically about the powers in the blood of Jesus. torí pé àkọ́kọ́ ó ti ṣiṣẹ́ fún mi rí. because number one it has worked for me. bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti ṣiṣẹ́ dáadáa tí mo ti rí rí. and it has worked that I have seen. a pé agbára ẹ̀jẹ̀ a pé ẹ̀jẹ̀ Jésù ní ibí rí nígbà méje nígbà tí a wà ní auditorium náà tí ọmọ kan ní asthma fún ọdún bíi mẹ́jọ tó dẹ̀ rí ìwòsàn. we've called the blood of Jesus when we are where we are using before for seven times and someone that have asthma for eight years the asthma disappear. agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. the powers in the blood of Jesus. kò sí tí kò lè ṣe. there is nothing he cannot do. ó ń ṣiṣẹ́ ìyanu. it does wonders. ẹ eh, ó ń ṣiṣẹ́ ìyanu. it does miracle. agbára tó ń bẹ ní ẹ̀jẹ̀ Jésù. the powers in the blood of Jesus. ó ń ṣiṣẹ́ ìbùkún. those blessings. kí ni tó fẹ́ lálẹ́ yìí. what do you want tonight? mo fẹ́ sọ fún pé agbára tó ń bẹ ní ẹ̀jẹ̀ Jésù lè yanjú rẹ̀. I want to tell you that the powers in the blood of Jesus can settle it. ó ń ṣe ogun it overcomes battle. ó ń ṣẹ́gun sátánì. it conquers Satan's battle. ó mú ègún kúrò. and it removes cursing. ó ń ba májẹ̀mú òkòkò jẹ́. it nullifies evil covenants. ó ń tú àwọn tí a yàn sí ikú sílẹ̀. it delivers those that are assigned to death. ó ń ra ọkàn ẹ̀mí padà. it redeems souls and heart. Kò sí tí agbára tó ń bẹ náà jẹ́ Jésù ò There is nothing the powers in the blood of Jesus cannot do. Ó ṣiṣẹ́ ààbò. It works protection. Ó dàgbé mo nà jí sọ fún wa lẹ́ẹ̀kan ó ń ṣiṣẹ́ kí ni mo pè it protects. ó ń ṣiṣẹ́ ààbò. it protects. ìdí tí mo tó fi mẹ́nu bà ààbò yìí ni o. the reason I repeat this protection. orílẹ̀-èdè àfi ààbò Ọlọ́run nìkan ló kù. this country is only the protection of God. kò sí nǹkan míì tí ó kù máa ju ààbò Ọlọ́run. there is nothing else than the protection of God. tí ó bá lè jẹ́ wípé. if it is. àwọn tí a gbẹ́kẹ̀lé bí olùṣọ́. people that we trust as protector. àwọn tí a jẹ́ lè pe ní jagunjagun inú gbó. even those that we call war warriors. ẹ eh, jagunjagun àwọn soldiers. the soldiers. àwọn náà la ní olórí ológun jù. they are the ones that we know as soldiers. tí àwọn kan bá lè lọ kó wọn tó wọ ibùdó wọn tí wọ́n pa wọn. if there are some that enter to their camps and kill them. bá ọmọ fẹ́ kó mọ̀ pé kò sí ààbò níbi kankan. lis I want to tell you that there is no protection anywhere. tí èèyàn bá lọ́ba léèyàn tó bá ti sáré àgọ́ ọlọ́pàá. if they are chasing someone and you run to police custody. wọ́n mọ̀ pé ọtí ní ààbò nìyẹn. they know that you have a certain protection. ẹni tí ń lé ọmọ padà. the person chasing you you tí o tí o bá jẹ wá lè dúró tí o bá tún wá lè kojú ọlọ́pàá. even if they can face the police. tí wọ́n bá ti rí àwọn tá ń pè ní sójà lọ́ọ̀kan. once they see the soldiers wọn ò bí wọn dá wọn turn back. they cannot withstand them. ṣùgbọ́n ní ìsìn gan. but even now. àwọn gan ni wọ́n kọ́ ń dojú kọ. they are the first attack. ẹnìkan dẹ̀ ń bẹ lábẹ́ òun mi. there is somebody under my voice. lábẹ́ ewu tó kù nínú ọdún yìí. under the danger in this year. ẹ̀jẹ̀ jésù máa ṣalábò lórí rẹ. the blood of Jesus will protect you. ó kájí mo kàn fẹ́ kó o mọ̀ rè. this is just one thing I want you to know. kí ẹ̀jẹ̀ jésù tó lè ṣiṣẹ́ fún ọ. before the blood of Jesus can work for you. ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọlọ́run. you must be a child of God. ó àkọ́kọ́ tẹ́jà Jésù lè ṣe láyé rẹ. the first thing the blood of Jesus can do in your life. òun náà ni kó bà agbára ẹ̀ṣẹ̀ jẹ́. is to nullify the power of sin. ó dẹ̀ rà padà kó sọ dọ̀mọ́. and redeem you and turn you to child of God. ó àkọ́kọ́ tó ṣe pàtàkì nìyẹn. the first thing that is the first thing that is very important. ǹjẹ́ o mọ̀ pé ìdí tí Jésù Kristi fi wá sáyé náà nìyẹn. do you know that that is the reason for Jesus coming to this world. kò í ṣe torí nǹkan mi. it's not because of any other reason. ẹ kì í ṣe torí ààbò nìkan. not because of protection alone. àwọn yẹn that is secondary assignment. all all those ones that secondary task assignment. protection healing deliverance. those are the secondary. àwọn yẹn jẹ́ àfikún. the first primary assignment is to settle the the sin. ojúṣe àkọ́kọ́ rẹ̀ òun ni láti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ to settle the sin of the man. láti yanjú ẹ̀ṣẹ̀ ènìyàn. and redeem us from the powers of the dark. yóò sì rà wá padà kúrò nínú agbára òkùnkùn. and that is the first number one assignment. ojúṣe àkọ́kọ́ rẹ̀ nìyí. I will make sure he fulfil that number one assignment before he fulfil others. tí tó bá ti wá ṣe eléyìí á rí i pé ó ṣe eléyìí kó tó ṣe ìyókù. Bible says you should seek the kingdom of God first and every other thing shall be added unto you. bíbélì pé tètè wá ìjọba ọlọ́run àwọn yòókù. and his righteousness and every other thing shall be added unto you. àwọn yòókù sì ni a fi kún. and now lis ten to me. ẹ wá gbọ́ mi báyìí. that is number one thing you need to do. Ó àkọ́kọ́ tó ní láti ṣe nìyí. You need to plead this blood to remove every blemish of sin out of your life. ó gbọ́dọ̀ pé ẹ̀jẹ̀ yìí láti mú gbogbo àbàwọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé rẹ. and after that. lẹ́yìn eléyìí. then you will do every other thing. àwa ṣe àwọn yòókù. are you under my voice tonight. ǹjẹ́ wà lábẹ́ òun lálẹ́ yìí. you haven't give your life to Christ. tí o ti fi ayé rẹ fún Kristi. this is the time for you to do that. àkókò láti ṣe nìyí. I want you to know that he come to share the blood because of you. mo fẹ́ kí o mọ̀ wípé ó wá láti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tẹ. he come to share the blood because of me. ó wá láti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tèmi. because of us us. nítorí tiwa. and if you can just come to him tonight. tí o bá kàn lè tọ̀ wá ní àṣálẹ̀ yìí. the blood is still available. ẹ̀jẹ̀ yẹn ṣì ṣetán. for those that are ready to give their life to Christ. ó wà fún àwọn tó ṣetán láti fi ayé wọn fún Kristi. to to deliver them from the powers of darkness. láti gbà wọ́n kúrò nínú agbára òkùnkùn. to deliver them from the, the from the sins. láti gbà wọ́n kúrò nínú ẹ̀ṣẹ̀. to deliver them from the devil. láti gbà wọ́n kúrò lọ́wọ́ èṣù. and if you give your life to him tonight. tó bá wá fi ayé rẹ fún ní àṣálẹ́ yìí. I congratulate you. mo kí ọkọ rere. because that's the number one thing. nítorí ohun àkọ́kọ́ nìyí. if you are here and you want to give your life to him. tí o bá wà níbí tó dẹ̀ fẹ́ fi ayé rẹ fún. why can't you lift up up your hands up. Oh. and let me lead you to Christ. that is the number one thing that blood can do. and after then. lẹ́yìn náà. it will do every other thing. I know you need the healings of God mo mọ̀ pé o nílò ìwòsàn lọ́rùn. you need the protection. o nílò ààbò. you need the victory. o nílò ṣẹ́gun. now firstly give your life to him. kọ́kọ́ fi ayé rẹ fún un. thank you father. thank you lord. and if you have give your life to him. tó bá dẹ̀ ti fi ayé rẹ fún un. I congratulate you. mo kí ọ rise up on your feet. ẹ dìde lórí ẹsẹ̀ yín. mo fẹ́ kó múra lálẹ́ yìí. I want you to prepare tonight. Àti gbàdúrà lórí ẹ̀jẹ̀ Jésù ní ìjẹjọ. pray on the blood of Jesus last week. Ó dẹ̀ ní agbára. And it's so powerful. Gbọ́ o. Listen ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ tá a ta ẹ̀jẹ̀ náà sílẹ̀. this is the way that the blood was shed. ìdí nìyẹn náà tá a fi ń tún àdúrà gbà sí. that is the reason we are repeating the prayer. àdúrà jẹjọ ó ṣiṣẹ́ agbára náà ayé tèmi bí o bá ṣe lọ. the prayer of last week worked powerfully in my life. torí èmi ò gbàdúrà gbànú. because I don't pray amiss. èmi gbàdúrà gbànú. I don't pray in vain. No. Listen. Yóò sì tún ṣiṣẹ́ agbára láyé mi lálẹ́. It will still work powerfully in my life tonight. Sọ pé ẹ̀jẹ̀ Jésù. Say the blood of Jesus. Màmá yẹn ò dẹ̀ sọ̀rọ̀ báyìí sọ pé ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Sọ pé ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Bí ọwọ́ méjèèjì sókè. Lift up your two hands. Ṣàlẹ́ Ibrahim Olúwa ní kankan bẹ lábẹ́ omi. The Lord said there is someone under my voice. Múra dáadáa o. Prepare very well. Torí májèlé tó ń bẹnu àgọ́ ara rẹ lọ́jọ́ pípẹ́. Because the long term poison in your body. ẹ̀jẹ̀ Jésù máa tì jáde lálẹ́ yìí. the blood of Jesus will flush it out tonight. ṣé wàá lè kígbe báyìí. can you scream. wà kígbe. you will scream. ẹ̀jẹ̀ Jésù. the blood of Jesus. darapọ̀ mẹ́jẹ̀ mi. my blood. ẹ̀jẹ̀ Jésù. the blood of Jesus. darapọ̀ mẹ́jẹ̀ mi. Jesus. Mingle with my blood tonight. The blood of Jesus. Mingle with my blood tonight. The blood of Jesus. Mingle with my blood tonight. The blood of Jesus mingle with my blood. Kàlábà rólé bó ṣe kéré nìyí. Ẹ̀jẹ̀ Jésù ó yá darapọ̀ mẹ́jẹ̀ mi lálẹ́ yìí. Darapọ̀ darapọ̀ darapọ̀ mẹ́jẹ̀ mi lálẹ́ yìí. Ẹ̀jẹ̀ Jésù darapọ̀ mẹ́jẹ̀ mi. Darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ ẹ̀jẹ̀ Jésù jésù olúwa amen. wọ́n ti mọ sọ tí yẹ. what i'm saying you don't understand. a ní àkókò kúkúrú lálẹ́. we have a limited time tonight. tó bá ṣe àdúrà yọ kan ni mo pè fún ọ. if it's only one prayer point i call for you. múra kó gbà dáadáa. please be serious and pray very well. ọmọ mi kan wá bá mi ní ọdún mi mélòó kan sáyẹn. yes one of my child came to meet me some years back. mo fẹ́ sọ̀rọ̀ lórí kókó àdúrà ni o. i want to talk on the prayer point. bó ṣe wá bá mi ní ọdún náà. as he came to meet me that day. mo wá fún ní kókó àdúrà kan. i gave that person a prayer point. ó ó ọjọ́ mélòó ni kò fi gbà. he now say for how many days will I pray this prayer. mo ní lọ gbà fọdún méjì. I said go and pray it for two years. ó wá dúró wá wò mí. he now stand still and look at me. bóyá kò gbọ́ rí. maybe he hasn't heard it before. ó ní ọjọ́ ti mo ní ọdún méjì. I said two years. kókó àdúrà kan. just a prayer point. jẹ́ kí iye rẹ̀ ó ṣí. let understanding open. kókó àdúrà kan ló máa gbàǹgbà mẹ́yìn it is one prayer point that you pray sometimes. tó máa fún ọ ní ìṣẹ́gun. that will give you victory. ǹjẹ́ o mọ̀ pé. did you know that. mi ò ròbó gbà. I don't think he prayed torí kò tí ì ogun yẹn di sin. because he hasn't been free from that battle till now. láti two thousand and fourteen. since twenty fourteen. bí ọwọ́ méjèèjì sókè. lift up your two hands. ẹ gbogbo agbára sọ̀rọ̀. speak with all your strength. ó ní mo mọ̀ ní ó ní mo mọ̀ ní alágídí ọmọ jùláyé. he is the one that I know as the most stubborn child. bẹ́ẹ̀ni the most stubborn daughter kì í ṣe mọ̀ yẹn pé ní daughter amen tọ́lá àwọn ọmọ ìmọ̀ ìmọ̀ wà tọ́ pé ọmọ burúkú ọgbọ́n wọ́n ní òun ni ti ọmọ rere ni ti kì í ṣe ọmọ tèmi amen gbé ọmọ méjèèjì sókè. lift up your two hands. there is no way you talk to your child that will not dance to your tongue. kò sí bí wàá ṣe bọ́ ọmọ rẹ sọ̀rọ̀ tí ò ní gbọ́ tiẹ̀. ẹni ló bá gbára sọ̀rọ̀ ẹ̀jẹ̀jẹ̀ Jesus. darapọ̀ mẹ́jẹ̀ mi àdúrà. The blood of Jesus. Mingle with my blood. Mingle with my blood. Darapọ̀ mẹ́jẹ̀ mẹ́. Mingle with my blood. Darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀. Mingle with my blood. Mingle with my blood. Blood of Jesus. Ah, ah, ah, blood. of Jesus. darapọ̀ mẹ́jẹ̀ mi lọ́lẹ̀ darapọ̀ mẹ́jẹ̀ mi lọ́lẹ̀ ẹ̀jẹ̀ jésù ó yá darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ darapọ̀ jésù olúwa wa. ọdún mélòó kan sẹ́yìn tá a ń gbàdúrà lórí èjì. I remember some years back when we were praying on the mountain. ìránṣẹ́ obìnrin kan sọ ọjọ́ yẹn pé ó rí period on for so long. There was a woman that was saying she hasn't seen a period for and some time. And after that prayer. Lẹ́yìn àdúrà yìí. She saw her menstruation maybe that day of second day I don't I couldn't. Bóyá ní jọ̀yà bí ijọ́ kejì ó bẹ̀rẹ̀ sí ní rí nǹkan ṣe. Lis ten and lis ten carefully. Ẹ̀gbọ́n kẹ̀dẹ̀ gbọ́ mi dáadáa. Is that blood is about to do something in your life. Ẹ̀jẹ̀ yẹn ṣetán láti ṣe nǹkan kan nínú ayé rẹ̀. Á ṣe láyé tèmi ni. He will do it in my own life. Ẹ pe Jésù. Call the name of Jesus. Sori àdúrà ilé ìwà àgbà dáadáa. You see this prayer point you pray it very well gbogbo ìkórìtà tí ogun gbà wọnú ayé mi. and every channel that battle is penetrating into my life. ẹ̀jẹ̀ Jésù sàn gbabẹ̀ lálẹ́ yìí. blood of Jesus flow through it tonight. gbogbo ìkórìtà tí ogun gbà wọnú ayé mi. and every channel that battle is penetrating into my life. ẹ̀jẹ̀ Jésù sàn gbabẹ̀ lálẹ́ yìí. Jesus flow through it. ó yẹ àdúrà. in the name of Jesus. Aha. Holy Spirit. every channel that battle is penetrating into my life. Blood of Jesus flow through it tonight. Flow through channel tonight. Flow through the channel tonight. Every channel that missed that battle is. Gbogbo ìkórìtà tí ogun gbà I hear me. Flow through that channel tonight. Ẹ̀jẹ̀ Jésù. Flow through it tonight. In the name of Jesus. Flow through it tonight. Every Thursday channel that battle enter into my life. Blood of Jesus flow through it tonight. Flow through that place tonight. Blood of Jesus flow through it. Every source that missed. That battle is penetrating into my life. Lord of Jesus, flow through it. Flow tonight. Flow through it tonight. In the name of Jesus. Blood of Jesus. Flow through it tonight. Flow through it tonight. Flow through it. In the name of Jesus. Every miss and chance. Yes! Olúwa wa. My life. Blood of Jesus flow through it. Ẹ pọ orúkọ Jésù. Call the name of Jesus. Àní ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Sàn ayé mi. Flow into my life. Ẹ̀yin tí irúgbìn kan bẹ nú àgọ́ ara yín. You that there are certain plantations in your body. Ẹ̀jẹ̀ Jésù máa ń ti fibroid jáde. Blood of Jesus to flush out fibroid. Ó máa ń ti poison jáde. It flush out poison. Àwọn ọfà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń ti jáde. The arrows dead blood of Jesus flush it out. Ẹ tẹ ẹ̀jẹ̀ náà lálẹ́ yìí. Call that blood tonight. Sọ pé Flow into my life. Flow into my life. Blood of Jesus. Flow into my life. Flow into my life. Blood of Jesus. Ẹ̀jẹ̀ Flow into my life tonight. Sọ̀wọ́nú ayé mi lálẹ́ yìí. Flow into my life tonight. Sọ̀wọ́nú ayé mi lálẹ́ yìí. Flow into my life tonight. Flow into my life tonight. Blood of Jesus. Flow into my life tonight. Blood of Jesus. Flow into my life tonight. Blood of Jesus. Flow into my life tonight flow into my life tonight. Blood of Jesus, flow into my life tonight. Flow into my life tonight. The blood of Jesus, flow into my life tonight. Blood of Jesus, blood of Jesus, flow into my life tonight. Flow into my life tonight. Jésù Olúwa Amen. Call the name of Jesus. And scream very well. You will set the powers in the blood of Jesus. There's one thing I want you to know. Gbogbo nǹkan ló ní duplicate láyé. Everything in this life have duplicates. Ẹ̀jẹ̀ Jésù ní duplicate. Blood of Jesus doesn't have duplicates. Ìkan náà ni. It's just one. <laughs> ẹgbẹ́ ọ méjèèjì sókè. lift up your two ends. so bá pe ẹ̀jẹ̀ jésù bá wá pe agbára ẹ̀jẹ̀ jésù kò séyìí tó pè tí ò wọlé. if you call the blood of Jesus or the power of Jesus there is nothing. ẹ jẹ́ kí ẹnìkan tẹ lóyún wáyé let somebody pray this one. agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. powers in the blood of Jesus. fún àjàgà ayé mi lálẹ́. praise the yokes of my life tonight. gbogbo àjàgà ogun nínú ayé mi. every yokes of battle in my life. ẹ̀jẹ̀ Jésù fọ́ dànù. Ah, Jesus. ó yẹ àdúrà. in the name of Jesus. Holy Spirit. àjàgà ogun ayé mi lálẹ́ yìí. the battle of the yoke of my life. òyà fọ́ àjàgà ogun ayé mi lálẹ́ yìí. the blood of Jesus. òyà fọ́ àjàgà ogun ayé mi lálẹ́ yìí. break it tonight. òyà fọ́ àjàgà ogun ayé mi lálẹ́ yìí. the yokes of battle in my life. kàlábà rólébò sí. Jesus break it tonight. break it break it break it break it break ah, ah. it break it break it break it empowered in the blood of Jesus break every yoke of battle in my life break it down tonight in the name of Jesus the powers in the blood of Jesus break every yoke of pattern in my life break it tonight break it break it break it. Jésù Olúwa Jesus break it tonight. Ẹ gbà Pray it like this. Ẹ kígbe orúkọ Jésù. Call the name of Jesus. Agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. The pass in the blood of Jesus. Agbára kan bẹ ń bẹ̀. There is power, one power in it. Tí ènìyàn ò lè rídìí. That no one can see. Ẹ gbọ́. Listen. Bíbélì wípé. The Bible say. Kété tí ẹ̀jẹ̀ yẹn kánlẹ̀ ní Calvary. Immediately the blood shed on the cross of Calvary. Àwọn àpáta fọ́ dànù. The rocks breaks. Àwọn ẹ̀sà òkú sí sílẹ̀. And the graves were opened. Àwọn òkú ẹni mímọ́ ń jáde. And the death of only the saints are coming out. Oh, mọ tí mò ń sọ ni. You don't know what I'm talking about. I agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. the power in the blood of Jesus. agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. the power in the blood of Jesus. mo fẹ́ kó nígbàgbọ́ nínú ẹ̀ báyìí. I want you to have faith in it. ó kígbe orúkọ Jésù dáadáa. you will call the name of Jesus very well. I want you to believe in it. mo fẹ́ kí o nígbàgbọ́ nínú ẹ̀. wá pariwo dáadáa. you will scream very well. agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. the power in the blood of Jesus. ó yá wọ́n mi sàn. Wow! Holy Spirit, the power in the blood of Jesus, heal me. Wo mi sàn lálẹ́ wo mi wo mi The power ah, in the blood ah, of Jesus, ah, heal me tonight, ah, heal me tonight. In the name of Jesus. The powers in the blood of Jesus, heal my life tonight. Wo ayé mi sàn lálẹ́ yìí. Heal my tonight. my life wò mí sàn wò mí sàn wò mí sàn wò mí sàn wò mí sàn alha alha kalaba olebo seka lekete rununu in my aha. in my ah, in the name of Jesus. Woman, the power in the blood of Jesus. Heal my life tonight. Heal my Lord tonight. Heal my life tonight. Heal me tonight. heal me heal me. Jésù Olúwa Amen orúkọ Jésù dáadáa. Call the name of Jesus very well. Jẹ́ kí n gbàdúrà fún ìwọ kan. Let me pray for someone. Gbogbo irú tó wù kó kó ní. Every kind of sickness that you might have. Nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù lánàá. By the powers in the blood of Jesus tonight. Mo pa á lásẹ̀. I decree. Bùlẹ̀ ayé wọnú ni nípa agbára tó ń bẹ ẹ̀jẹ̀ Jésù lálẹ́. by the powers in the blood of Jesus tonight. mo pa á láṣẹ. I decree. ó yá gba ìwòsàn. be healed amen. mo ní ẹ̀jẹ̀ Jésù wú ọ lálẹ́. blood of Jesus heals you tonight. <laughs> ẹ pọ orúkọ Jésù. call the name of Jesus. lẹ́ka ìhùnà àdúrà wa kú bí méjì sí mẹ́ta. our prayer remain two to three. ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Tú mi lẹ̀ lálẹ́. Set me free tonight. Ọ̀pọ̀ wa nínú ìdè. Many of us are in bondage. Mọ́mí pe àdúrà yẹn fún wa ní ọ̀sẹ̀ tó kọjá. Mọ́mí called that prayer for us last week. Kọ́ àfi ah, gbogbo ara gbà dáadáa. But we dey pray with all our strength. Nínú ìgbèkùn. In that captives. Nínú ìdè. In bondage. Ẹ̀jẹ̀ Jésù tú mi lẹ̀ lálẹ́. Blood of Jesus deliver me tonight. Sọ pé ẹ̀jẹ̀ Jésù. Jesus. Lord of Jesus. Túmẹ̀lẹ̀ àdúrà. Holy spirit in bondage. Ẹ̀jẹ̀ Jésù. Deliver me. Oh yeah, tú ayé mi lẹ̀ Deliver my life tonight. Deliver my creation tonight from bondage from captive. The blood of Jesus deliver me deliver me. Blood of Jesus, deliver my life. Deliver me tonight from bondage, from captivity. Deliver my life in the name of Jesus. Blood of Jesus, deliver me tonight from captive, from Deliver me tonight. Blood of Jesus, deliver me tonight. Deliver me tonight. Blood of Jesus. Deliver me tonight From the bondage of darkness. Blood of Jesus. Deliver me tonight. Deliver me tonight. Deliver me tonight. Deliver me tonight. Deliver me tonight. In the name of Jesus. Blood of Jesus. Deliver me. Yes. Olúwa Amen. Ah, That is how we pray tonight. You don't need to twist it. A nílò láti máa lọ. Pé. Call it. Kó dá And I will answer you. Ẹ Shout. Agbára ẹ̀jẹ̀ Jésù. The power in the blood of Jesus. Rà mí padà lálẹ́. Redeem me tonight. Ìyẹn ni pé. That is. Tó bá tiẹ̀ wà nínú nínú ìgbèkùn ikú kan. Even if you are in the captive of warfare. Bó bá wà nínú oró ikú kan. If you are under the poisonous of death ẹ̀jẹ̀ jésù máa rà ọ́ padà. blood of jesus will retain you. tó bá wà nínú ewu kan. if you are in one certain danger. ẹ̀jẹ̀ jésù máa rà ọ́ padà. the blood of jesus will retain you. ẹ gbà dáadáa o. pray it very well. bíbélì wípé. the bible says. a tú àwọn tí a yàn sí ikú sílẹ̀. those that are signed for death are delivered. ẹ kígbe orúkọ jésù. scream the name of jesus. ẹ̀jẹ̀ jésù. blood of jesus. ráyè mi padà. àdúrà. Ah. Holy Spirit, the blood of Jesus, redeem my life tonight. Redeem me. Redeem me. Ra ayé mi padà lálẹ́ yìí. Captive bondage. Ra me mi padà. Redeem my children. Ra me mi padà. Ra ìpè mi padà. Redeem my life. Kàlíbà gàtúkà. Redeem my finances. Redeem my career. Redeem my home. In the name of Jesus. Blood of Jesus. Redeem me tonight. Redeem me tonight. Redeem me tonight. Lay hands. redeem my destiny. Redeem my creation. Redeem my life. Redeem, redeem my life. Redeem my home. Redeem my family. The blood of Jesus. Redeem me tonight. Redeem my home tonight. Jesus. Blood of Jesus. Amen. <laughs> ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. Hey. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi o. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. ẹ̀jẹ̀ jésù wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi lọ́wọ́ ogun ayé. wà jagun fún mi. lọ́wọ́ ogun ìjẹ́. wà jagun fún mi. lọ́wọ́ alárùkà gbogbo. wà jagun fún mi. ẹ̀jẹ̀ Jésù. wà jagun fún mi. ó sọ̀rọ̀. wà jagun fún mi. kàrá ìwúlì ká ìwúlì dàgbà. wà jagun fún mi. Ah, ẹ̀jẹ̀ Jésù. wà jagun fún mi. ẹ̀jẹ̀ Jésù. jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. wá jagun fún mi. ẹ̀jẹ̀ Jésù máa jagun fún ọ. the blood of Jesus will conquer for you. a gba ìjà rẹ jà and will fight for you. gbọ́. listen. ní ìgbà tó kàn yín. For the last time. Sọ pé ẹ̀jẹ̀ Jésù. Say the blood of Jesus. Máa sàn lórí ayé mi. Flow in my life. Máa sàn lórí ọmọ mi. Flow over my children. Máa sàn lórí ilé mi. Flow over my home. Máa pe ẹ̀jẹ̀ yẹn máa sàn lórí ẹ̀yà ara mi. Continue to call that blood that it should be flowing in your body. Ẹ̀yin tí part of organs yín kan ò ṣiṣẹ́ mọ́. ẹ̀yin tí àwọn ẹ̀yà ara yín kọ̀ọ̀kan that is no more functioning. Pé ẹ̀jẹ̀ Jésù sórí ẹ̀. Come the blood of Jesus to that organ. Ẹ̀jẹ̀ Jésù máa sàn lórí kíndìnrín mi. The blood of Jesus flow in my kidney. Máa sàn lórí lórí ẹ̀dọ̀ mi. Flow in my liver. Máa sàn lórí ọkàn mi. Flow in my heart ẹ̀jẹ̀ jésù máa sàn lónú ayé mi. blood of jesus flood in my life. ẹ̀jẹ̀ jésù yẹn máa béèrè fún wa. call for that blood. máa sàn nínú ọpọlọ mi. flood in my brain. máa sàn nínú ẹsẹ̀ mi. flood in my leg. máa sàn lọ́rùn orí mi. flood in my eggs. gbogbo ẹ̀ ní kò pé sí. you call the blood of jesus. máa sàn lórí ọmọ mi. part of your blood. máa sàn lórí sẹ́ẹ̀ránṣẹ́ mi. flood in the life of. ó yẹ àdúrà. Hey! ẹ̀jẹ̀ Jésù ó yá máa sàn. from my head to toe blood of Jesus blood of Jesus flowing my sàn lórí mi lórí ilé mi máa sàn lórí sàn sàn mi máa sàn lórí ọmọ mi ẹ̀jẹ̀ Jésù máa sàn ó máa sàn máa sàn máa sàn the blood of Jesus continue to flow in my life over my children over my home over my parents over my career the blood of Jesus oya oh, flow continue to flow continue to flow over every part of my life lórí ìgbéyàwó rẹ obìnrin flow the lórí ilé rẹ máa sàn act for it over your home over your marriage the blood of Jesus. Jésù Olúwa wa. Amen. Now, nígbà tó kàn yín. listen for the last time. ẹ̀mí olúwa ní kinní kan ò ṣiṣẹ́ mọ́ láyé ẹnìkan. the spirit of God said there is something that is not functioning in somebody's life. béèrè fún ẹ̀jẹ̀ náà. call for that blood. kìnìún yẹn dẹ̀ gba ìyè báyìí. and that thing will receive life now. torí ẹ̀jẹ̀ jésù ìyè ló gbé dání. because the blood of Jesus carries life. ẹ béèrè fún ẹ̀jẹ̀ yẹn báyìí. ask for the blood. lórí nǹkan kan. over First something. Sọ pé ẹ̀jẹ̀ Jésù. Say the blood of Jesus. Máa sàn lórí nǹkan báyìí. Flow over this thing. Tọ́wọ́ ẹ̀ bá paralyze. If your hand is paralyzed. If your leg is paralyzed. Tó bá dẹ̀ jẹ́ pẹ́sẹ̀ ẹ Whatever that is not working again ohunkóhun tí kò bá ṣiṣẹ́ mọ́. whatever you are giving up over. ohunkóhun tó bá jẹ́ pé o ti jáwọ́ lórí nǹkan náà. plead that blood now for the last time. pé ẹ̀jẹ̀ yẹn fún ìgbà tó kẹ́yìn. sọ pé ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje. call the blood of Jesus seven. oh yes sir. àdúrà. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ The Ẹ̀jẹ̀ Jésù. Kala praga tuka. Libra aihun ninda gabahali. Manda failinda gaporsan. Ah ah ah ah ah ah. máa sàn máa sàn máa sàn máa sàn lórí ilé mi sàn lórí iṣẹ́ ìránṣẹ́ mi sàn lórí àgọ́ ara mi sàn máa sàn Jésù Olúwa wa. Amen. Mo wí lórúkọ Olúwa. I say in the name of the Lord. Lórúkọ Ọlọ́run àwọn ọmọ In the name of the Lord God of hosts. Pẹ̀lú agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. By the powers in the blood of Jesus. Mo ní ogun èṣù láti alẹ́ ìlọ. I say, end has come to the battle of devil in your life. Ogun ẹ̀ṣẹ̀ ṣẹ́ láti alẹ́ yìí. End has come to the battle of sin in your life. Gbogbo ogun ọ̀tá ó ṣẹ́ lórí ayé rẹ. Every battle of enmity is conquered in your life. Gbogbo ogun ayé mo ló ṣẹ́ wọlé lórúkọ Jésù. Every battle is totally conquered in Jesus' name. Gbogbo ogun àìsàn mọ́ ló sá lórúkọ Jésù. Every problem of sickness is totally conquered in Jesus' name. Gbogbo àìní ìpọ́njú ẹ̀jẹ̀ Jésù mú kúrò lálẹ́. Problem of affliction like the blood of Jesus take it away tonight. Nípa ẹ̀jẹ̀ náà a dá ọ láre. By the blood you are justified. Nípa ẹ̀jẹ̀ náà a tú ọ sílẹ̀. By the blood you are set free free. nípa ẹ̀jẹ̀ náà gba ìwòsàn. by the blood receive healing. nípa ẹ̀jẹ̀ náà gba ìmúláradá. by the blood you are healed. nípa ẹ̀jẹ̀ náà lórúkọ Jésù gba ìràpadà. by the blood you are retained. nípa ẹ̀jẹ̀ Jésù ó yá gba ààbò Ọlọ́run. by the blood of Jesus you are protected. ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. it is so in the name of Jesus. àjàgà ogun ọjọ́ pípẹ́ ẹ̀jẹ̀ Jésù fọ́ ọ̀dànù. the yoke of long term birth the blood of Jesus Christ break it. ègún májẹ̀mú òkùnkùn ẹ̀jẹ̀ jésù bàjẹ́ látàlẹ́. that is an evil covenant blood of Jesus nullify tonight. ó ti rí bẹ́ẹ̀. it is so. ògo ni fún ọlọ́run. glory be to the lord. jésù olúwa wa. Jesus our lord amen. mú omi rẹ jáde. bring out your water. handkerchief. your handkerchief. àti anointing oil. and your anointing oil. anyone you have out of the three. èyíkéyìí tó bá ní nínú mẹ́tẹ̀ẹ̀ta the handkerchief oil or water. handkerchief òróró tàbí omi. and lift it to the lord. ẹ wá gbé e sókè sí ọlọ́run. I want you to plead the blood of Jesus upon it. mo fẹ́ kí o pẹ ẹ̀jẹ̀ jésù sínú rẹ̀. we are going to plead the blood of Jesus into the water to the oil and handkerchief. a pẹ ẹ̀jẹ̀ jésù sí orí omi òróró àti handkerchief ọwọ́. seven times and I will pray unto him. lẹ́ẹ̀meje máa dẹ̀ gbàdúrà lé lórí. are we ready now? ṣáà ti ṣe tán. want to go the blood of Jesus. the blood of Jesus. the blood of Jesus. the blood of Jesus, the blood of Jesus, the blood of Jesus, the blood of Jesus. I pray by the power in the name of Jesus. Mo gbàdúrà nípa agbára tó wà nínú orúkọ Jésù. And by the power in the blood of Jesus. Àti nípa agbára èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Let this oil, the water and handkerchief receive power. Kí àwọn òróró omi àti handkerchief yìí gba agbára. We mingle the blood of Jesus into this water, the oil and handkerchief. Àgbà ẹ̀jẹ̀ Jésù pọ̀ mọ́ omi òróró àti handkerchief. Let it receive the blood of Jesus now. Kí ẹ̀jẹ̀ Jésù darapọ̀ mọ́. through this oil, water, and handkerchief. Let there be signs and wonders. Okay, I turn the oil, the water to the blood of Jesus. Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. Amen. Amen. Amen. In Jesus' name. Can you bring out your offering? As we are closing the program. bí a ṣe ń mú ìpàdé náà wá sí òpin. Can you bring that up offering? Ẹ mú ọrẹ yín jáde. Father, in the name of Jesus. Bàbá ní orúkọ Jésù. I pray for every hands that lifted this offering. Mo gbàdúrà fún gbogbo ọwọ́ tó nà rẹ sókè. Let them be blessed in Jesus' name. Kí wọ́n di alábùkún fún lórúkọ Jésù. I pray by the power in the name of Jesus. Mo gbàdúrà nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. You will not lack any good thing. Ẹ ò ní ṣaláì ní ohun tó dára. Your life shall be blessed. Ayé yín ó di alábùkún fún. To extend that you be a blessing. Débi wípé ìgbà ó di ìbùkún. Thank you for. Father. Thank you, Lord Jesus. The grace of the Lord Jesus Christ. Amen. The love of God. Amen. And the sweet fellowship of the Holy Spirit. Amen. Be with us now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. We are going to shout our seven thunders hallelujah one blood of Jesus. Aki hallelujah tó ara méje pẹ̀lú ẹ̀jẹ̀ Now listen to me. Ẹ wá By the special grace of God. The power of your Lord. There is going to be a program here on Thursday by 5 p.m. Ìpàdé máa wà níbí ní ọjọ́ Thursday ní aago márùn-ún ìrọ̀lẹ́. Make sure you are here. Ẹ rí wípé wà níbẹ̀. It's a Bible analysis but it's a special one. Ó jẹ́ ìwà ìjìnlẹ̀ nínú Bíbélì ṣùgbọ́n ó jẹ́ ìtọ́ṣe pàtàkì. And let me just hint you. Ẹ kàn jẹ́ kí n sọ fún yín. I sent to the good woman yesterday. Mo ti ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ rẹ̀ ní And I believe my, my message will have delivered. Mo dẹ̀ gbàgbọ́ pé wọ́n ti jíṣẹ́ mi. This year Easter retreat we are going to do it together everybody gbogbo wa lájọjọ máa ṣe Easter retreat tọdún ìpọ. and I've told us. mo dẹ̀ ti sọ fún wa. on Sunday. ní ọjọ́ Sunday. there's going to be a quiz between all the departments of the church. wípé ìdíje máa wà ìdíje tinú bíbélì máa wà láàrin gbogbo ẹ̀ka tó wà nínú ìjọ. the austrian department. láàrin àwọn aṣọ interpreters. àwọn interpreters. good women. ẹgbẹ́ obìnrin rere. and and choirs. akọrin. media protocols. Who else again? So there's going to be quiz. Now, the good men, good women, and the youth and children, that, one, their one is going to be like a debate. Ẹgbẹ́ eh, obìnrin rere, ọkùnrin rere, àti ẹ̀ka àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n máa ń bí. Or we should say a base. talk and there's going to be a question after that. Ìbéèrè dẹ̀ máa wà nínú. The role of a father in a Christian home the role of a mother in a Christian home and the role of a children in a Christian home. Ipa tí bàbá àti ìyá àtàwọn ọmọ ń kó nínú ìdílé onígbàgbọ́. And they are going to give us time. Wọ́n máa fún wa ní àkókò. After eating the spiritual. After eating the spiritual. Lẹ́yìn tá a bá ti jẹ tẹ̀mí. I think maybe the drama group have presentation, I don't know, Today they? They have the pre short presentation. After then, we now go into games, then menu, menu, different kind of food and different kind of things like that so it is meant for everybody this year. gbogbo wa ló wà fún lọ́dún yìí. so I said this so that we will go and be prepared. mo sọ ilé ìkábàlẹ̀ lọ máa múra sílẹ̀. the good men the good women the children the department. àwọn obìnrin rere ọkùnrin rere àti ẹ̀ka àwọn ọmọ wẹ́wẹ́. the Lord will bless you. the widow program is coming on Saturday. Ìpàdé àwọn opó máa wáyé ní ọjọ́ Sátidé. By three or four, I don't know, three let's say three to four. aago mm. mẹ́ta sí mẹ́rin. and now listen to me. ẹ gbọ́ mi. I selected ten people women January while we were doing prayer here. mo yan àwọn obìnrin mẹ́wàá kan nígbà tá à ń gbàdúrà níbí ní oṣù kínní. yeah during the night vigil are they still holding their meeting they still holding their prayer okay tomorrow you are coming here by 4 p.m. with one one pass two two passport. ní ọ̀la àwọn tí a yàn wọ̀nyí mẹ́wàá yẹn ẹ máa wá síbí báyìí ní aago. mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀la. mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú passport méjì. pẹ̀lú passport méjì méjì. mo kí n kú oríire ẹgbẹ́ méjèèjì sókè now listen to me. ẹ gbọ́ mi. all our program please let's put it in mind sunday services are sunday. gbogbo àwọn ìpàdé wa jẹ́ ká fi sọ́kàn. The Lord will bless you. There is going to be an empowerment for you through somebody from far distance and that is all I can say. God bless you. Amen. Amen. Can we shout ourselves hallelujah and one blood of Jesus? Want to go? Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. The blood of Jesus. God bless you.